ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń Miliki ẹ̀yin olólùfẹ́ wa ní iléeṣẹ́ mọ̀ wípé nígbà tí ètò bẹ̀rẹ̀ mo ṣèlérí fún yín wípé mo mú ìlú mọ̀ọ́ká olóṣèré kan wá fún wa lénìí ẹ wo mi ní sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n lọ ṣe àfihàn wọn báyìí báyìí báyìí ẹ káàbọ̀ sí orí ètò wa <laughs> ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò pé ti rí ojú àlejò ìlúmọ̀ọ́ká olóṣèré tí mo mú wá fún yín orúkọ wọn ni ọ̀gbẹ́ni Alesh onílẹ̀ gbalẹ̀ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ṣé dáadáa lẹ dé sà mo mọ̀ wípé àwọn tó ti ń wò yín láti ọjọ́ pípẹ́ pípẹ́ wa tí wọ́n tiẹ̀ mọ bẹ́ ṣe jẹ yìí o tí ẹ ti jẹ wá ibo lẹ ti wá gọgọgọ bírò èmi báyìí ó ti pẹ́ tí mo ti máa ń wò yín lórí tẹlifíṣàn ṣùgbọ́n mi ì tiẹ̀ mọ ibi tárákùnrin tiwa ẹ jọ ṣe lè sọ ibi tẹ ti wá fún àwọn olólùfẹ́ wa nílé. lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin olólùfẹ́ wa nílé àmì o àmì àṣẹ. èmi mo jẹ́ ọmọ bíbí ìlú èkó pàápàá jùlọ wá láti ìdílé ọba ìdílé tó ti jọba nílùú èkó ibẹ̀ ni ah, ah. mo jẹ́ ìkan nínú àwọn ọmọ ọmọ ọmọ ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ lẹ́kọ̀ọ́ King Ado. Hmm. bẹ́ẹ̀ni. wáò èmi náà ti kàtàn yẹn rí. ẹni tó wá bí àwọn ibi tèmi tò sí òun là ń pè ní ṣòkun. Hmm. so láti orí ìṣókùn yẹn títí ló fi dé orí onílẹ̀ gbálẹ̀ tẹ́lẹ̀ hmm. ìjẹ́ lè ní. ẹ wo ẹ jẹ́ tí a ẹ jẹ́ kí a tiẹ̀ kọ́kọ́ kí èkó náà wọ́n ní èkó àkése ìlú ọgbọ́n arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́ tọrọ dẹ̀dẹ̀ tí ò lè tán ọba má balù èkó jẹ́ èkó ayé ilé èkó èkó ló níbú èkó ló lẹ́jà ọba Ṣàbíwá ló jẹ́ ọba má balù èkó jẹ́ ẹ wo ará èkó ni ni mo mú wá fún yín ó di dandan ẹ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ kí wọ́n náà ẹ wọ́n ní tí eegun ẹni bá jòrè kí ló máa ń ṣẹlẹ̀ wọ́n ní ara ara á ya àtọkùn dáadáa bẹ́ẹ̀ ni ara máa ya mo fẹ́ kára yín kó yá gágá ní orí ètò ẹ wo fún eléyìí tí ẹ sọ yìí tẹ bá mọ oríkì èkó kan ẹ bá wa jù fún àwọn tìyín nísàlẹ̀ kó ṣe mọ bó ṣe lọ àwọn olólùfẹ́ yín. èmi mi máa ń láì kìkì máa kíra mi. ẹ bá wa kíra yín. ọmọ atàfà má mhm. tó ọmọ ṣòókùn àgbàná mhm. ọmọ ọba ọmọ oyè mhm. má jẹ kó lọ jù torí inú. ọmọ ọba ọmọ oyè irúkẹrẹ o mo ṣe bá yín o ọmọ ọba ni mo gbé wá sí orí ètò lẹ́nu iṣẹ́ rí pé ètò tèmi yìí ẹ̀ àrà ọ̀tọ̀ ni ẹ káàbọ̀ lẹ́kọ̀ọ́ sí alàgbà alesh onílẹ̀ gbalẹ̀ ẹ jọ gẹ́gẹ́ bí ọmọ ọba kí ló sún yín dé inú iṣẹ́ tíátà tẹ́ wá ń ṣe yìí. ẹ̀wẹ̀ ah, ṣe rí nǹkan kan wà láyé yìí ohun tó bá wá látọkàn èèyàn téèyàn nífẹ̀ẹ́ sí kò sí béèyàn ṣe lè gbégbà tí èèyàn ò bá tí ì ṣèfẹ́nú ẹ̀ yẹn kò ní kò ní kò ní jẹ́yàn dáadáa hmm. so èmi ìfẹ́ tí mo ní sí iṣẹ́ yìí láti secondary days mi ni àwọn ẹmẹ̀wà mi gan tàjọ wà níléèwé gbà yẹn nígbà tó padà bẹ̀rẹ̀ sí rí mi pé iṣẹ́ tíátà wọn ni àkójọ àwọn lójú tó ló ti nífẹ̀ẹ́ sí láti. <laughs> mo ti ṣe látọmọdé hmm, wow wow wow ok so àti rí i pé ẹ̀yin ti yín ẹ̀ passion àti wípé ẹ̀bùn tọ́lọ́run ti fún yín látọmọdé ni ẹ ìbéèrè tí mo fẹ́ béèrè yóò ṣe pàtàkì nítorí pé lọ́sẹ̀ọ̀sẹ̀ tá a bá gbé ètò ìjà nítorí pé ẹ mọ̀ pé ètò Mílíkì ti ọjọ́ ajé ti ọjọ́ tòní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà òun la máa ń sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo tuntun tó fẹ́ wọnú iṣẹ́ lọ́n máa ń pè ẹjọ́ báwo ni mo ṣe lè bẹ̀rẹ̀ ẹjọ́ báwo ni mo ṣe lè bẹ̀rẹ̀ ẹjọ́ kí ẹ bá fẹ́ advice àwọn olóṣèré tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ tán tiẹ̀ pè yí pé ẹ̀gbọ́n wa ẹjọ́ a fẹ́ wọnú iṣẹ́ tíátà yìí àwọn ìmọ̀ràn bíi méjì wo lẹ lè fún wọn pé òkè báyìí ni kẹ́ ṣe bẹ̀rẹ̀. well gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀lé torí pé ohun tó ń jẹ èmi lọ́kàn jù náà ni iṣẹ́ ìtàgé yìí kí ọlọ́run lédùmarè kó túbọ̀ jẹ́ kó máa gbòòrò sí i. àmín àmín àṣẹ torí pé iṣẹ́ tó jẹ́ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí èèyàn bá tó bá hmm. tó bá mọ ohun tó ń ṣe nínú ẹ̀ sẹ́rí gbogbo àwọn tó ń wà níta àwọn ọ̀pọ̀lọpọ̀ náà máa ń pàdé èmi náà èmi náà tó bá rí ẹ̀rọ agbóhùn sáfẹ́fẹ́ wa tó bá rí pé máa ń jẹ́ kó yé wọn pé ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ yìí ẹ̀ ń láti wá orísun tó jẹ́ pé hmm. ẹ máa darapọ̀ mọ́ ṣe rí àìkí ní orísun yẹn hmm. tó jẹ́ pé ibì kan lọ́ọ́ máa trace yín lọ́ọ́ máa tọ̀ yín sí pé ibi tó ti kọ́ṣẹ́ leléyìí o hmm. òun ló ń dàbí pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà tá à ní nínú iṣẹ́ wa ilé ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ wá tí wọn ò ní orírun tí wọ́n ti tán ti ṣẹ̀ wá so ṣe mọ̀ ẹni tí kò bá dẹ̀ ṣe nǹkan láti ìpìlẹ̀ ó máa ń rí bó ṣe máa ń rí so máa advice gbogbo àwọn tán bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ tíátà yìí pé ẹ lọ jókòó ẹ lọ wo oríṣiríṣi àwọn kakọ́sìs tí ó bá wà kí ẹ lọ darapọ̀ mọ́ wọn bẹ̀ kẹ́ lè bẹ̀rẹ̀ láti ilẹ̀ ìyẹn gan pàápàá kò ní jẹ́ kí ewu àti jàǹbá kó pọ̀ fún ẹni tó bá dàbí obìnrin lórí hmm. gbogbo oríṣiríṣi tó máa ń sọ kí ẹ eh, tó máa ṣe gbà ṣùgbọ́n tí wọ́n bá níbi tó ti ṣẹ̀ wá ó máa láwọn ọ̀gá tó máa hmm. fẹ̀yìntì tó yẹ pé yẹ́sà àwọn náà máa pè ah, ọmọ wa lélẹ̀ ìrà ò gbọ́dọ̀ rà hmm. so ẹni tó bá ti pass through àwọn stages báyẹn kò sí bó ṣe máa di ọjọ́ iwájú tó máa níṣòro nínú iṣẹ́ tí a bá. Hmm, ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ò gbogbo ẹ̀yin ògó títún tó máa ń pè wá nílé pé a fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ ẹ wo kì í ṣẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ gbajúmọ̀ olóṣèré fúnra wọn àwọn ló ti yànnà náà bí ẹ ṣe máa tọ ìṣísẹ̀ntẹ̀lé yẹn wọ́n ní pé kí ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ tíátà kan tó yẹ pé ẹ máa lè sọ pé ibi báyìí ni mo ti jẹyọ ẹ ṣe olólùfẹ́ wa alesh onílẹ̀ gbálẹ̀ ẹ mọ̀ rí i pé lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ èmi ò mi ò kí n fi bẹ́ẹ̀ rí yín nínú àwọn eré tíátà bíi ti tẹ́lẹ̀ mọ́ bí ayé ìgbà kan báyìí tí sinimá kan bá jáde ẹ̀ máa rí a máa rí yín nínú ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ gangan ṣé nǹkan kan ṣẹlẹ̀ ní tí ẹ fẹ́ sọ fún àwọn aráalé kan lè mọ̀ kò sí láburú tó ṣẹlẹ̀ ṣe mọ̀ pé kò sí ohun tí èèyàn bá ń ṣe náà èèyàn máa ń dàgbà nù ẹ̀ náà hmm. níwọ̀n ìgbà tí èèyàn náà bá dẹ̀ ti ń dàgbà nù ẹ̀ náà ṣe mọ̀ pé kò kí ń ṣe gbogbo nǹkan dẹ̀ ni wọ́n máa ṣe mọ́ hmm. ṣùgbọ́n ẹmọ tó tún wá jẹ́ kó dàbẹ́ bẹ́ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí à ń gbé oh. online ibẹ̀ náà ń gbé wọn sí hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn sábà wá sórí BCG mọ́ bíi títí àtẹ̀yìnwá tó gbọ́dọ̀ fà á tó fi àgbà tó yẹ pé bóyá àwọn èèyàn ò rí sinimá yẹn wò ni ṣùgbọ́n ẹni tó bá lọ sórí online arọ́pọ̀lọpọ̀ àwọn sinimá tí a bá wọn kó panu ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ó ti tójọ́ mẹ́ta táwa ti ṣe títí ok ẹ ṣe gan so iṣẹ́ wo lẹ ti ṣe láìpẹ́ tí ò ti pẹ́ jù irú iṣẹ́ wo lẹ ṣe ṣé oníṣẹ́ kankan tí ẹ̀yin fúnra yín ti gbé jáde àbí ẹ kó ipa nínú rẹ̀ tí ẹ kàn fẹ́ mẹ́nu díẹ̀. yẹ ó ní iṣẹ́ kan tí mo ṣe láìpẹ́ bíyá bíi ọdún kan ọdún kan àmọ̀ sẹ́yìn à ń pe àkọlé eré yẹn ní àìmọ̀ the unknown ṣẹ́yìn ni olóòtú ẹ̀. èmi ni olóòtú ẹ̀. ok so hmm. o orí YouTube náà ni wọ́n tẹ eré náà sí fún àwọn èèyàn láti wò mi ò rò bí bóyá wọ́n gbé sórí cd. ok àìmọ̀ the unknown hmm. ẹ jọ sinimá yẹn kí tiẹ̀ kí ni ẹ̀kọ́ tí ẹ fẹ́ kó kọ́ àwọn aráalé nígbà tí ẹ pinnu láti gbé sinimá àìmọ̀ jáde. ẹ wẹ gẹ́gẹ́ bá ṣe máa ṣe ń ṣe náà ẹ̀rí kò sí ìgbà tá a bá kọ eré àbí tá a bá ṣe ètò láti gbé sinimá jáde a máa ń dàrú a máa ń wò pé báwo ni nǹkan yìí ṣe ló ṣe wà báwo ni nǹkan yìí ṣe ń ṣe sinimá àìmọ̀ ó jẹ́ ìtàn àwọn ọmọ kékeré méjì tó jẹ́ pé wọ́n ní nífẹ̀ẹ́ ara wọn débi pé ohun tí wọ́n ń sọ síra wọn láti ẹ̀yìn wọ́n pẹ́ pé nígbà táwọn dàgbà hmm. nǹkan yẹn padà máa ṣe láwọn lórí. ṣùgbọ́n tí bá ní kí n hmm. fẹnu sọ fún yín báyìí kò ní yá yín lára láti lè lọ wo sinimá náà ṣùgbọ́n tí ẹ bá tẹ bá fẹ́ wúrí sinimá àìmọ̀ the unknown tí hmm. èmi Rilwan Alex onílẹ̀gbálẹ̀ tí mo ṣe ẹ lọ sí orí YouTube ẹ táìpù unknown àìmọ̀ the unknown àìmọ̀ ẹ táìpù ẹ sórí ẹ̀ ẹ wò ẹ jẹ́ bá hmm. ẹ gbádùn ara. àlejò wa nǹkan tẹ́ sọ yìí ẹ wò ara mi dẹ̀ tutù nítorí pé èmi gan ti ní irú èrò yìí báyìí rí mo dẹ̀ mọ̀ pé lóòótọ́ dájúdájú àwọn nǹkan kan wà tó yẹ pé ńgbà tá a wà lọ́mọdé a máa ń rò síra wa gbà tá ń dàgbà a dẹ̀ máa rí pé kinní yìí ó ń bọ̀ wá sí ṣíṣe ṣé ìyẹn ni wípé ṣé agbára wà nínú èrò wa ni àbí kí lẹ̀yin rò nípa ọ̀rọ̀ yìí. well ṣe rí gẹ́gẹ́ bí ọmọ yorùbá tí a dẹ̀ pé a ní àṣà a dẹ̀ ní ìṣe. Hmm. àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn òbí wa máa ń sọ fún wa ní pé gbogbo ohun tẹ́ bá ń ṣe àmọ̀gbà tí áńgẹ́lì kan kọjá hmm. áńgẹ́lì tí gbogbo wa ò ní fojú hmm. tó yẹ pé ohun tá a bá sọ ń gbà yẹn bọ́n ṣe máa ń jẹ́ kó yé wa pé tí áńgẹ́lì náà bá ti ṣe àmì títí téèyàn yẹn bá fi wà lórí ilé ayé ọ̀rọ̀ yẹn láti wá sí tọ́ àfi káyà máa ṣọ́ra sọ̀rọ̀ o àwa èèyàn àyìn olólùfẹ́ wa tó ń wò wá nílé ẹ ṣeun àlejò wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká tiẹ̀ you know ká go personal bí a ti ń sọ̀rọ̀ iṣẹ́ látẹ̀kan ẹ wọ́n ní àwọn ọmọ ní tíátà wọ́n láìkó obìnrin gan ṣé ẹ̀yin ti níyàwó àbí ẹ ẹ ṣì bóyá bébí màmá àbí báwo ni tiyín ṣe jẹ́. àdúpẹ́ fọlọ́ àti àti níyàwó àti bímọ àti àti ṣe oríṣiríṣi nǹkan tó jẹ́ pé òbí ń ṣe lórí ọmọ. olúwa ṣe o. àdúpẹ́ fọlọ́run lórí ìyẹn sẹ́rí ìbí tẹ́ kọ́kọ́ sọ àwọn onítìátà wọn láìkí obìnrin àwọn báńkà wọn láìkí obìnrin pọlitíṣà wọn láìkí obìnrin tíṣà tíṣà bẹ́ẹ̀ ni wọ́n láìkí obìnrin dókítà lọ́ọ̀yà tó kò sí ẹ̀dá bí wọ́n ṣe iṣẹ́ kíṣẹ́ kan ní orílẹ̀ ayé tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ because obìnrin gan ọlọ́run dá wọn fún àwa ọkùnrin náà. àbí o ẹ̀yin ọkùnrin náà ọlọ́run dẹ̀ dá yín náà fún àwa obìnrin ní. ẹ wò ẹ kí n tiẹ̀ já yín sí nǹkankan ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ rí tó bá ti ń rí bọ̀dá wa alex lójú amóhùnmáwòrán wọ́n dàbí young boy ni. máa wò pé ah, bọ̀dá yìí ò kí ń dàgbà níwọ̀n ò kí ń dàgbà every time ló máa ń young ló máa ń young ló máa ń young sí i ìgbà tí mo rí wọn lé ní báyìí gbà tán wọnú ilé agodo mo ní ee àwọn dádì wa leléyìí <laughs> dádì leléyìí o ẹ wò young look tọ́lọ̀ fún yín yẹn ara yín yẹn kàn rọra kíp ẹ̀ bí young boy ẹ̀ tiẹ̀ fẹ́ dàgbà sí ẹ àlejò wa ẹ wá jẹ́ kí n tún bèrè pé oúnjẹ tó bá sọ̀rọ̀ nípa oúnjẹ oúnjẹ wo lẹ lè sọ pé ah, oúnjẹ mo fẹ́ràn jù. àkọ́kọ́ ọjọ́ tí mi bá dojú ni mo fẹ́ràn kí n máa jẹ ẹ̀bà so ẹ̀bà special food ló jẹ́ sí mi. ṣùgbọ́n oúnjẹ tó wá sọ pé èèyàn fẹ́ràn jù àmọ́ ah, fẹ́ràn ìrẹsì àtẹ̀wà. ìrẹsì àtẹ̀wà ẹ̀fọ́ ah, hmm. olúwa ṣò ókè nínú iṣẹ́ òṣèré tí ẹ ti ẹ̀yàn láàyò yìí gbà kí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àbí lọ́wọ́lọ́wọ́ àti tátí tátí ẹlẹ́ ẹ̀yìn ń wò pé àwòkọ́ṣe mi ni ẹni báyìí báyìí nínú iṣẹ́ òṣèré ta ni àwòkọ́ṣe yín. well èmi máa ń sọ fún gbogbo àwọn èèyàn tó bá mọ̀ mí àbí tó bá ṣe alábàápàdé mi pé nínú iṣẹ́ tíátà mo wà nínú àwọn tí ọlọ́run yọ́nú sí jù nítorí pé ọlọ́run fi aláàjì Táíwò Hassan ògògó aláàjì ọláyínká kọ́dù fásọmọ àti aláàjì abilanri àti aláàjì rasak ajáò pẹ̀fúẹ̀lẹ̀ hmm. ọlọ́run fi wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó fi wọn ṣe sábàbí dáadáa fún mi nígbà tí màá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà mi bẹ̀rẹ̀ báyìí ọwọ́ wọn báyìí mo ti bẹ̀rẹ̀ so mi ò rí lè eh, rí àyè fún kéèyàn ń hmm. wá inspiration kan àwọn tọ́lọ̀ kó sí mi hmm. lágbádá yẹn wọ́n ti inspire mi. wọ́n ti tó pẹ̀fú ẹ̀lẹ́tẹ̀ tẹ̀ dárúkọ iṣẹ́ nígbà tí mo wà lọ́mọdé tí mo máa ń wo tíátà mo like wọn gan tí nǹkan bá ti ṣẹlẹ̀ wá ní pẹ̀fú ẹ̀lẹ̀ <laughs> mo like wọn gan a máa rẹ́rìn a máa fi máa ṣe èyẹ́ nulẹ̀ pé pẹ̀fú ẹ̀lẹ̀ pẹ̀fú ẹ̀lẹ̀ ẹ ṣé wọn àlejò wà níbi tí a bá ètò dé báyìí ẹ wà bá wa sọ ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì nínú ẹ̀ka tíátà gẹ́gẹ́ bí ọmọ ní tíátà ó dẹ̀ ti tọ́jọ́ méjì tí ẹ ti wà nínú ìrìn àjò yìí ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo tuntun ló ń jáde nínú ẹ̀ka tíátà lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ nínú ẹ̀ka tíátà ti Yorùbá tá bá tiẹ̀ ní pé kẹ́ mú ọ̀rọ̀ ìyànjú kan tí ẹ fẹ́ fún wọn gẹ́gẹ́ bí àgbà òṣèré pé à nǹkan báyìí ò tẹ́ bá mú un lò ó máa ṣe yín lóore o gẹ́gẹ́ bí ògo tuntun ṣẹ̀ ń dàgbà bọ̀ ẹ bá wa fún wọn ní ọ̀rọ̀ ìyànjú kan tí ó lè ṣe wọn lóore nínú ìrìn àjò iṣẹ́ tí wọ́n yàn láàyò yìí. gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ńgbà tí ayàbára síbi tẹ́ ẹ̀ máa fi darapọ̀ mọ́ṣẹ́ yìí mi máa ń sọ fún àwọn èèyàn mi dẹ̀ tún máa kọ̀ntínú láti máa sọ àkọ́kọ́ náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún eh, ìjọba àkóso ẹgbẹ́ eh, òṣèré tí a ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ní abẹ́ aláṣẹ ààrẹ ọ̀túnba bọ́lájí amúsàn hmm. mr latin. mr latin. ètò tí wọ́n gbé wá tí wọ́n tò sílẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ tampan tí à ń ṣe eré iṣẹ́ yorùbá ní orílẹ̀-èdè nàìjíríà yìí ọlọ́run Elédùmarè á jẹ́ kó di ìmúṣẹ. àmì àṣẹ torí pé tí ọlọ́run bá gbà fún wọn tán bá rí gbogbo ètò yẹn ṣe ní dáadáa gbogbo àwa ọmọ ẹgbẹ́ tá à ń ṣe iṣẹ́ tíátà ni mo nígbàgbọ́ pé ọlọ́run máa jẹ́ kó dà fún wa. àmì àṣẹ ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí mo fẹ́ kí gbogbo wa ká mú dájú ní eléyìí pé ṣẹ́rí iṣẹ́ wa yìí a gbọ́dọ̀ gba àwọn èèyàn kan láyè kí wọ́n yí mọ́ wa lọ́wọ́ mm. torí pé àṣìṣe tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni pé à ń gba àwọn èèyàn kan tí wọn kì í ṣe ara wa hmm. kí wọ́n máa pinnu àbí kí wọ́n máa pàṣẹ bí a ṣe máa máa ṣe nǹkan wa léyìí tó yẹ pé òun ti ń ní ìfàsẹ́yìn díẹ̀ hmm. lórí ọ̀rọ̀ ajé iṣẹ́ wa ṣùgbọ́n tí gbogbo wa tá bá múra wa ní òṣùṣù ọwọ̀ hmm. tá múra wa lókùnkúndùn tá kojú wọn tá dẹ̀ ṣe bó ṣe yẹ ká máa ṣe mo nígbàgbọ́ pé kò sẹ́ni tó máa kówó sí orí iṣẹ́ wa yìí tó máa padà kábàámọ̀ torí pé iṣẹ́ tó lálùbáríkà ni so gbogbo wa àtàwọn tó ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ àtàwọn tá a ti wà ń bẹ̀ tipẹ́ mi fẹ́ kí gbogbo wa ká mú iṣẹ́ wa yìí lókùnkúndùn ká ṣe bó ṣe yẹ ká máa ṣe ó lè máa jẹ́ bó ṣe máa máa fún wa ní agbára Ọlọ́run. àmín àṣẹ ẹ ṣé ẹ ṣé àlejò wa ẹ jọ ẹ wá jẹ́ kí n béèrè wípé tí ẹ bá fẹ́ gbà fẹ́ ṣẹmọ olóṣèré as tíátà ìgbà púpọ̀ jẹ́ pé ẹ máa ń wà ní location ẹ máa ń lọ sóko eré iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìníṣá báwo lẹ̀yin ṣe máa ń gbà fẹ́ báwo lẹ̀yin ṣe máa ń gbà fẹ́ tẹ bá fẹ́ relax báwo lè ṣe máa ń gbafẹ́. <laughs> well kí n má purọ́ fún yín wọ́n sọ pé all work no play makes jack a dull boy. a dull boy. <laughs> èmi kẹ̀dẹ̀ rí ó ti yé mi ti pẹ́ gẹ́gẹ́ bí ṣe sọ fún yín hmm, nǹkan téèyàn ti ń ṣe bọ̀ látọjọ́ tó ti pẹ́ èmi ò kì í ṣe ẹni tí ò kì í create àyè fúnra rẹ̀ láti sinmi. Hmm. tí mi bá lọ sí location ní weekend sátidé o sunday o bọ́ọ̀lù lèmi fi ń wò hmm. torí pé mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí eré bọ́ọ̀lù kan tó bá jẹ́ pé mo lóde ti fẹ́ lọ màá ra lọ níwọ̀nba torí pé ẹ ní òde tá wà yìí ẹni tó bá rí òde lọ àárọ̀ rẹ̀ a gbọ́ orin tó dáa a ṣe fàájì fẹ́rẹ́fẹ́ a dẹ̀ padà sí gbogbo àkókò yẹn gbogbo nǹkan tó bá jàbí ìdààmú fún èèyàn ní rántí ẹ̀ rárá. bẹ́ẹ̀ni so èmi o mi máa ń fi àyè lẹ̀ fúnra mi láti sinmi láti ṣe nǹkan tí mo mọ̀ pé ó dùn mọ́ mi jù níyẹn ni kí n máa wo eh, eh, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. <laughs> eré bọ́ọ̀lù so eh, club wo lẹ́yìn belong sọ pé a ní wọn lóríṣiríṣi. Arsenal lèmi láti. <laughs> Arsenal lọmọ Arsenal lọmọ ẹ̀yin olólùfẹ́ wa níléeṣẹ́ ti gbọ́ ẹ̀yin olólùfẹ́ yín olólùfẹ́ yín gbajúmọ̀ olóṣèré Alex onílẹ̀ gbalẹ̀ wọ́n ní pé Arsenal làwọn kẹlẹ̀ mọ̀ pé àwọn olóṣèré wa náà ah, ah, àwọn náà máa ń gbafẹ́ wọ́n ní tí wọ́n bá sí níṣẹ́ pé àwọn fẹ́ràn láti máa wo football kí wọ́n fi máa relax kí wọ́n fi máa you know káwọn fi máa relax tí wọ́n bá ṣiṣẹ́ ẹ ṣeun àlejò wa dúpẹ́ pé a pè yín pé ẹ jẹ́ wà ẹ àwọn Yorùbá náà ló sọ pé wọ́n ní iwájú iwájú báyìí ó ní ọ̀pá ìbí tí ń ré sí ní agbára Ọlọ́run Elédùmarè iléeṣẹ́ yín ẹ iwájú ni ó máa lọ iléeṣẹ́ yín ò dẹ̀ ní jóná ẹ ẹ jẹ́ bá wa fún àwọn olólùfẹ́ yín ní ọ̀rọ̀ ìdágbére kan láti ọ̀dọ̀ yín wá. gẹ́gẹ́ bí ṣe máa ń sọ ní gbogbo ìgbà ẹ ṣé o olólùfẹ́ wa ẹ ṣe o tí ò bá sẹ́yìn kò sáwà tí ò bá sáwà àmì tí ò bá sẹ́yìn kò sáwà ẹ̀yin là ń rí ní gbogbo ìgbà ta ṣe ń ṣe ẹ̀ ń gbà lọ́wọ́ wa ọlọ́run ní ìgbìmọ̀ rẹ̀ á máa gba ọ̀rọ̀ tí yín náà sí dáadáa àmì àṣẹ àṣẹ yín á máa bọ̀ ẹ máa lówó lọ ilé yín ọ̀nà yín kò ní dàrú ẹ ṣe kó àdótì ọlọ́run ti padà lẹ́yìn ẹ̀yìn. àmì àṣẹ àlejò wa tí wọ́n bá fẹ́ pàdé yín lórí ẹ̀rọ ayélujára Facebook Instagram báwọn lọ ṣe lè pàdé yín. ó rọrùn gan-an Alex Onílẹ̀gbálẹ̀ náà àti Facebook àti Instagram àti Twitter Alex Onílẹ̀gbálẹ̀. Alex Onílẹ̀gbálẹ̀ ẹ ṣe ẹ jẹ́ ká fún àwọn olólùfẹ́ yín ní àǹfààní kan kí wọ́n gbọ́ orin kan tẹ̀ máa yàn kí wọ́n fi lọ kán lọ gbẹ́sẹ̀ wọn ṣẹ̀ mm. wọ́n kán lọ fi jẹ̀gbádùn ọ̀sán tá a wà yìí ẹ bá wa drop orin kan fún àwọn olólùfẹ́ yín orin tẹ́ mọ̀ pé ẹ fẹ́ràn. mo fẹ́ orin Starboy tó ń pè ní fever ìyẹn Wizkid eh, ah ẹ̀yin olólùfẹ́ wa ṣe rí pé àlejò wa ee eh, àwọn náà wà ń town wọ́n ní pé ẹ̀yin tó wà ń lé wọ́n ní kẹlọ gbé bọ́dí yín kẹlọ bá wa gbẹ́sẹ̀ sí orin Wizkid fever à